واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم سنتحدث حول خلق من الأخلاق المحمودة وخصلة من الخصال النبيلة الذي من اتصل بهذا الخلق كان محمودا بين الناس وكان معروفا بالخير بين الناس وهذا الغلو هو ما اشتهر به النبي صلى الله عليه وسلم بل هو من أخلاق الأنبياء والصالحين ألا وهو آه، خلق آه، الصدق علم عباد الله أن الصدق لا بد له من كل شيء حتى يعيش الإنسان حياة طيبة حتى يعيش الإنسان حياة طيبة ويكون مع الله سبحانه وتعالى ويكون الله معه في جميع أحواله الصدق عباد الله هو الإخبار بالواقع والإخبار بالواقع ومطابقة الظاهر للباطن وذلك بأن يخبر الإنسان بالأمر كما وقع وأن يظهر الإنسان لله كما في باطنه وهذا الخلق عباد الله اشتهر به النبي صلى الله عليه وسلم في مكة ولذلك سمي صادقا أمين الصادق الأمين وهو معروف بذلك بين أهل مكة وقد وقد أمر الله سبحانه وتعالى بهذا الخلق في القرآن العظيم حيث قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين واعلموا عباد الله أن الصدق يكون في القلب كما يكون في الأمل في في النية وكما يكون في الكلام بين الناس وهذه الأشياء آه، الثلاثة لا بد لها من الصدق الصدق في القلب بالإيمان بالله سبحانه وتعالى يكون ذلك بالصدق وصدق في نية الأعمال لا بد أن تكون نيتك صادقا في جميع الأعمال وكذلك الصدق في الكلام إذا أردت أن تتكلم مع الناس أو تحدثهم ولا تحدثهم بخلاف الواقع واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم قد أخبرنا ب آه، معالي آه، بمعالي الصدق وكذلك بمعالي ضده والصدق عباد الله كما قال النبي صلى الله عليه وسلم في حديثه آه، دع ما يريبك إلى ما يريبك إلى ما لا يريبك الصدق طمأنينة والكذب ريبة والصادق يكون مطمئنا في جميع أحواله لأنه لا يخاف من شيء ولا يخشى أن ينكشف أمره أو يفتدح لأنه أخبر بما وقع أما الكاذب فهو دائما قلق مضطرب لا يكون مطمئنا لأنه يخاف أن يفترح أن يفترح أمره أمره ويخاف أن ينكشف ما ما أخفاه للناس ولذلك يكون دائما قلقا مضطربا وقد قال النبي صلى الله عليه وسلم في حديث آخر عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر فإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال الرجل يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا هذا من حديث النبي صلى الله عليه وسلم الذي يدل أن الصدق الصدق آه، هو أم جميع الأخلاق ومن ومن ومن ومن تخلق بهذا آه، الخلق العظيم فإنه يتشعب منه آه، أخلاق آه، كثيرة ومن ذلك الأمانة وكذلك الوفاء بالأهل وكذلك الحياة وغير ذلك من الأخلاق آه، المحمودة تتشعب من الصدق ومن كان صادقا يفي بالوعد ومن كان صادقا يؤدي الأمانة ومن كان صادقا يستحي من الله سبحانه وتعالى كما يستحي من الناس أدوكم الله سبحانه وتعالى أترجات كفاء النبي صلى الله عليه وسلم abẹ́lọ́ ọba alikẹ́ọ́lá kọmọ́sàmà sàlékún ikẹ́ rẹ̀ alékún orí ajé ìjẹta rẹ̀ fún aṣíwájú wa anábíwa muhammad sallallahu alaihi wasallam adé allah subhanahu wa ta'ala atẹ́kùbọ̀ orí rẹ̀ atẹ́kùbọ̀ anú rẹ̀ kọlọ̀ kọmọ́sàmà mú bá wọn sàbí annabi àwọn àrólé asínimànà àti gbogbo àwọn tàbí lápapọ̀ àbẹ̀lọ́wọ́ba àríkọlá kọmọ́sà jẹ́ kí ìtẹ́nà kó sàkà ẹnìkọ̀ọ̀kan wa ó kàwá fúnnú ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ní òtítọ́ àti lódodo ẹ̀yẹrú ti ọlọ́ọ̀bá àríkọlá gẹ́gẹ́ bí a ti máa ń sọ àtọ́lẹ̀ fúnra wa ní gbogbo ògbà ipé gbogbo ọ̀rọ̀ pátápátá Al-Qur'anul Karim èyí tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkọlá òun náà ni àkórí ọ̀rọ̀ táà gbọdọ̀ gbé ọ̀rọ̀ ẹlòmí ilé bákan náà ìlànà nabi sallallahu alaihi wasallam èyí ṣe súnà nabi òun náà ní ìlànà tó lóore jù nínú gbogbo ìlànà tí a máa tẹ̀lé káwà lọ lè máa gbogbo tàà bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn wá kó nínú bínú ọlọ́wọ́ bá àríkì

túláàsì òun náà ní fún gbogbo wa àtọkùnrin àtòbìnrin àtọmọdé àtàgbà àtọ̀gá àtọmọṣẹ́ àtàfà àtọmọkéwú àtọlówà àti tálákà àtẹni tí wọ́n ń darí àtàdarí gbogbo apátápátá túláàsì òun náà ní kápáyọ̀ ọlọ́run ọba àlejòọlá ọ̀nà ìyàn ní kábẹ̀rù ọlọ́run torí bí àìbẹ̀rù ọlọ́run ọba àlejòọlá kò sí bẹ́ẹ̀ yóò ṣe bá ojú rí wa sọ̀rọ̀ òun náà ni ìtọ́ka tó tóbi tó jẹ́ pé owó nínú àlámàrí ayé owó nínú àlámàrí alkiyama òun náà ni ìwà kan nínú àwọn ìwà alápàálé tó jẹ́ pé ẹni ọba àríkíọlá tó bá fi ṣe kò ń gẹ́ irú wà yóò jẹ ẹni táwọn yóò máa bójú rẹ̀ wò láwùjọ yóò sì ẹni táwọn yóò máa dáadáa nípa yóò sì ẹni tí ó ní ipò níwájú àríkíọlá òun náà ní ìwà tí ànábì sallallahu alaihi wa sallam fi gbajúmọ̀ láàrin àwọn ará mẹ́ta kọ́dà tí wájú kó tó di òjíṣẹ́ ọlọ́run òun náà ní ìwà tó jẹ́ pé ìkan ni nínú àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé kò sí ànábì kan nínú àwọn òṣìṣẹ́ tọ́lọ́wọ́ bá àlejò lára àfikà bá ìwà yìí nínú àwọn ìwà táàmà ìwà yìí òun náà ni ìwà gbogbo ẹni tí ó bá rìn lójú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tí bá ń tọpasẹ̀ ìlànà islam gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ṣe mú wá irú wà yìí agbọ́dọ̀ rí lára gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ kí ni wà náà òun náà ni asílùkú

òun náà ní ká fúnyà ní làbárì pẹ̀lú bí nǹkan pẹ̀lú tó tẹ̀lẹ̀ gẹ́gẹ́ bó lè tẹ̀lẹ̀ òun náà ní nǹkan tá ń pè lódodo òun náà ní ká sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí òun náà là ń pè lódodo òun náà ní mọ̀tọ́ọ̀bà pẹ́tùl báyàtín lè zọ́ọ̀dìr òun náà ní kí kọ́kọ́ ẹni kó ṣe wọ́n pè ànábì sallallahu alaihi wasallam ní olódodo aláfọ̀kàtà ẹ̀rí tí wọ́n pa ìròyìn méjèèjì papọ̀ fún ànábì sallallahu alaihi wasallam nítorí pé tí èèyàn bá ti jẹ́ olódodo inú àwọn ìwà tí ó máa mú lọ́wọ́ tí ó máa fà lẹ́sẹ̀ òun náà ní pé èèyàn máa lámàánà ẹni tó bá lódodo tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́rọ̀ ṣe rí irú ẹni bẹ́ẹ̀ yóò lámàánà inú àwọn ìwà tí máa ń fà lọ́wọ́ fún yàn òun náà ni alwafa'u bil ahad òun náà ni kéèyàn máa pé àdéhùn ẹni tó bá jẹ́ olódodo tó bá ṣàdéhùn yóò gbìyànjú láti pé àdéhùn náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ olódodo nínú àwọn ìwà tí máa ń fà lọ́wọ́ fún yà òun náà ni kéèyàn máa nítìjú kéèyàn ó ti jú Allah subhanahu wa ta'ala kéèyàn ó ti jú àwọn èèyàn kéèyàn ó lójú ti pẹ̀lú ọlọ́wọ́ bá àdìkì ọlá tó dáyàn òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí tẹ́yàn bá ní òdodo a máa fa gbogbo orú àwọn nǹkan báyìí a máa fà á lọ́wọ́ ẹni tó bá lódodo pẹ̀lú ọlọ́wọ́ bá àdìkì ọlá kò ní

قل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين الله بارك لنا gbogbo ẹ̀yin jẹ́ ẹgbà tẹ́ nígbàgbọ́ òdodo ẹ̀yin jẹ́ jẹ́ mùmí òdodo ọba àlekíọlá ẹgbẹ̀rú ọlọ́run wọ̀kúnú máa sọ wà pẹ̀lú àwọn tí wọ́n pẹ̀lú àwọn olódodo tẹ́ ti ọlọ́run wà pẹ̀lú òdodo nítorí pé a máa láyán tẹ́lómi bá rò pé yàn sódódó ó wá jìyà nítorí òdodo ó lè jìyà láyé nítorí òdodo àmọ́ òdodo yìí yóò là tó bá jíjọ́ ọ̀gbẹ̀dà kìyàmá Káàbù bun Malik áyà ìsọ̀kalẹ̀ lórí Káàbù bun Malik àtàwọn méjì yòókù rẹ̀ ni wọ́n jọ sá lójú ogun tàbú nígbà àwọn asá lójú ogun yìí ẹ̀yìn pàtàkì sallallahu alaihi wasallam darí ogun àtàwọn sàábé àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì wọ́n lọ lè bá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n parọ́ bá nẹ́bí tí nǹkan báyìí báyìí ló tẹ́lẹ̀ èyí tó lórẹ̀ ń lórẹ̀ ń tó wù nǹkan ẹ̀ nígbà káàbù fún Malik nígbà tó ń wá dé ó wá wò pé tó ń bá parọ́ fún ànábì sallallahu alaihi wasallam òun mọ ọ̀rọ̀ dúró pé wọ́n lè sọ fún ànábì tánàbí ó ti yọ̀dá òun kóun máa lọ àmọ́tánà gbá wá yọ̀dá láàrin òun àtọ́lọ́wọ́ bá àlejò ọláńkọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n alaihi wasallam ìpé à kò sí kankan àwọn onídìí kankan táwọn fi sá ojú ogun yìí bóyá ẹni pé ṣe ìtọ́ni ló ṣe kí ni òun ló wa tí wọ́n alaihi wasallam wá gbé ìdájọ́ lé wọn lórí ẹ̀

àríkẹ̀lá wá sọ fún ànábì sallallahu alaihi wasallam bóò ti sàforíkì fún wa iná ànábì sallallahu alaihi wasallam wá dùn débi pé nígbà tí káàkùn mẹ́rìnkì ń bọ̀ ànábì dìde ànábì sáré lè pàdé rẹ̀ ó wá dì mọ́ látara pé kíni látara pé ó rí àforíkì ọlọ́run bá àríkẹ̀ọ́lá kí la fẹ́ ló bí ọ̀rọ̀ yìí òun náà ni pé òdodo tí èèyàn bá sọ òdodo èèyàn lè téèyàn bá parọ́ tí yóò bá máa sọ lórí ẹ̀yẹ̀ rúṣẹ́ ọlọ́ọ̀bá àríṣọ́lá ẹ̀rí òdodo dáa sọ yìí ọ̀nà eréṣiríṣi ni òdodo nínú ẹ̀mí ká sọ òdodo àtìríkùnmílkọ́lù kódodo ó wà nínú ẹ̀mí wa bó láti sòdodo nínú ẹ̀mí wa òun náà ní fíl iman òun náà ní ká nígbàgbọ́ pẹ̀lú ni wàkàdáríká yẹkúnú fi níyàtí al'amal tó gẹ́bẹ̀ náà ni èyàn máa sòdodo pẹ̀lú àníyàn iṣẹ́ tí ẹ̀bá fẹ́ ṣe

nínú àwọn àǹfààní tí ń bẹ níbi òdodo anábi sọ fún wa nínú hadithu rẹ̀ anábi ní ma yẹ̀rí ibúka ilẹ̀ àmà láyẹ̀rí ibúka anábi sallallahu alaihi wasallam anábi ní tí máa ń tí ọ ní èméjì ní tó ṣe èméjì lórí ẹ̀ anábi ní pàátì ilẹ̀ àmà láyẹ̀rí ibúka wá lọ síbi tí ó ṣe anábi sallallahu alaihi wasallam wá ní asirku tumanina anábi ní ta ń pè lódodo òun náà ní ìfọ̀kàbalẹ̀ tẹ́yàn bá jẹ́ olódodo yóò ní fọ̀kàbalẹ̀ ẹ̀rù ní máa bá ẹ̀mí rẹ̀ ó balẹ̀ kò sí tí ó máa bọ̀ tí ó máa wá sákàkiri yóò ní fọ̀kàbalẹ̀ nítorí pé ó mọ̀ pé tó ń sọ bẹ́ẹ̀ náà ló lè rí kò sí nǹkan kan tí ó máa wá sákiri ipé àà ah, tásìrí bá wá lọ lè tú ni mo máa fẹ́ fojú sí tásìrí bá wá tí mo fẹ́ sápamọ́ sí so ẹni tó bá jẹ́ olódodo nínú àwọn àǹfààní tí ó tún máa ṣe fún òun náà ni pé yóò ní fọ̀kàbalẹ̀ nínú ẹ̀mí àyàrò ní máa ṣe pọ́ bákọ̀ọ́kán kò ní ìdíkáwọn kọ́ máa bọ̀ lọ́kankan kó sáré pakọ́dà jẹ́ àbíkó kájú nítorí kó ti mọ̀ fóhun ti parọ́ kan tó jẹ́ pé bá tú òun ó di ọmọ láàrin àwọn èèyàn so anabi sallallahu yóò yé wa anabi ìbá ríhun nísìn yóò onífọ̀kànbalẹ̀ ọkàn máa ṣe gbogbogbò ní ìwọ́ máa mú ọkàn ṣe yè méjì ní èèyàn ní wà èèyàn ní nífàyàbalẹ̀ látara ọdẹ yẹn pa kí ni ò ní mú yẹn nífàyàbalẹ̀ òun náà ni pé ẹ̀rú ó máa bá yàn ipe irọ́ ta pàfẹ́lẹ̀ yìí tó bá lọ lè já bó ni mo ti fẹ́ rí lójú ẹ̀ irọ́ tí mo pàfẹ́lẹ̀ yìí tó bá lọ lè já bó ló ti fẹ́ rí lójú ẹ̀ téèyàn kan bá ti wọ àárín ìjọ téèyàn tí yóò kùrọ́ bá wà ń bẹ́ẹ̀ tẹ́ni wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò máa wò pé ah, àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo pa àbóhùn ló fẹ́ sọ ni kò wá ní nífọ̀kànbalẹ̀ so látara bẹ́ẹ̀ kò ní ní àlàáfíà ara gan torí pé tọ́kàn ọba ti

Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa níbi tánàbí ti ń ṣe wá lójú kòkòrò tánàbí ti ń pè wá lọ síbi ká máa wà nínú àwọn tí ó máa sòdodo láti jìnà sí ìdàkejì òdodo tó jẹ́ pé òun náà nírọ́ Ànábì sallallahu alaihi wasallam ní alaykum bis anábi ní òdodo dọwọ́ yóò anábi ní ẹmọ́ sódódó fàílnà sírkọ̀ yáàdì ìlàlbìr anábi ní torí pé òdodo tẹ́ríun òun ní ma ń ṣe alátọ́nà ẹ̀yà lọ síbi dáadáa ẹ̀yìn túnmọ̀ rẹ̀ náà ni pé òdodo tẹ́ríun tẹ́yẹ̀ bá ti jẹ́ olódodo gbogbo ń tàà lóore gbogbo ń tàà ní dáadáa yóò máa rọrùn fún yà láti dé anábi wá ní wàlbírra wà ní albírra ẹwà rí dáadáa ẹ̀yìn oore kẹyọ jẹ́ ẹ̀ dáadáa yìí anábi sallallahu alaihi wasallam anábi ní yahdi ila aljanna anábi ní a máa fi hàn mọ́nà lọ sí ojú ọ̀nà aljanna ni ẹwọ bí títí ń bọ̀ láti bí òdodo ẹ̀yìn ó di pé ó jẹ́ ẹ̀ dáadáa ní wà dáadáa jẹ́ dáadáa láti bí jẹ́ ẹ̀ dáadáa ó wá sàlátọ̀nà rẹ̀ lọ sí anábì ní èèyàn ní yẹ̀kùn ní máa bò tí ó máa sòdodo ẹ́ òdodo ní ó máa sọ ní gbogbo ògbésí ayé rẹ̀ wẹ̀ẹ̀dà harrọ̀ sídìkọ́ yóò sì máa gbìyànjú pé kọ́dà kó wọn tètè sọ tí ò rí bẹ́ẹ̀ kó wọn tètè parọ́ yóò máa lé yóò máa wá òdodo kiri níbi gbogbo tó bá fẹ́ sọ nínú hatta yuktaba inda Allahi siddiqan anábì ni wọ́n wà kọ́ọ̀lẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkọlá pé lágbájá yóò sì dí ìkù ní ẹni tó jẹ́ kí ni ẹni tí máa sòdodo púpọ̀ ni yóò wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkọlá irú ẹni bẹ́ẹ̀ yóò ti gba okùn lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkọlá yóò ti gba kò tí ti kọ́ kalẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkọlá bẹ́ẹ̀ náà ni anábì sallallahu alaihi wasallam ó wa iyyakum wal kadhib anábì ni ẹ sọ́ra fún irọ́ anábì ni ẹ jìnà sí irọ́ ẹ jìnà sí ká máa sọ tí ó tẹ́lẹ̀ kẹ́sìbà yá di ilal fujur arábìnrin torí pé irọ́ tẹ́ ríun ẹ̀ a máa fi hàn a máa gbéyàn lọ síbi ìwà kòkí ni al fujur al khuruj an ta'atillah ìmọ̀ gbéyàn lọ sí gbogbo ẹ̀ṣẹ̀ ni gbogbo wa tí ó dá ẹ̀yìn irọ́ òun náà ní kíni wọ́n ní alkazibu umul kaba'ir ẹ̀yìn wọ́n ní ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀rí irọ́ tẹ́ẹ̀rí òun náà ní ìyá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ẹni tí máa ń ṣe zìnà yóò máa parọ́ nítorí pé kò ní bẹ́ káwọn èèyàn mọ̀ pé òun ṣe zìnà ẹni tó jalè yóò máa parọ́ ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀yìn yóò parọ́ ẹni tí ń sòwòbó yóò parọ́ ẹni tí ń ṣe tẹ́ ẹ a máa gbéyàn lọ síbi kéyàn ó ya ni Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní wa ma yazalu rajul ó ní ẹ̀yàn ní ẹnìkan ò ní yẹ́ kò ní ibò yẹ́ kìrìbò ẹ̀tàhàrà alkẹ́rì yóò máa parọ́ nínú ọ̀rọ̀ yóò máa parọ́ nínú òtẹ́sí ẹ̀tàhàrà alkẹ́rì yóò sì máa gbìyànjú kọ́rọ̀ ọ̀rọ̀ tàjẹ́rọ kọ́dà ibi tí kò ti ní sí ìnira fún yóò sì parọ́ bẹ́ẹ̀ nítorí kó ti máa la ẹ̀yìn tá a mọ̀ pé máa mú ẹlòmíì parọ́ òun náà ní nítorí pé ìnira ìnira kan lè ba nígbà tó bá sòdodo àmẹ́ni tí wọ́n bá ti mọ́lá tí wọ́n ti jẹ́ ká lẹ́sẹ̀ yìí yóò sì máa parọ́ ọlọ́run gan nígbà tí ò sí nira fún níbi kó sòdodo Ànábì sallallahu alaihi wasallam ó wá ní yóò máa wá parọ́ yìí yóò sì máa sọ irọ́ níbi gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ yóò máa sọ irọ́ níbi ìṣesí rẹ̀ hatta yuktaba inda Allahi kazzaban Ànábì ní títí wọ́n fi wá kọ́ kalẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ so eléyìí túbọ̀ fún wa ipe ìpadàbọ̀ apadàbọ̀ sí irọ́ pípa aburú ni lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ó sì túbọ̀ fún wa pé tẹ́yẹn bá wà ní àwọn olódodo bá dáadáa pàdé tó bá díjọ ọgbẹ̀dẹ̀ kìyàmà ọlọ́ọ̀bá àríkì ọlá sọ fún wa nínú alkùrán ó ní hadha yawmu yanfa'u sadiqina sidquhum lahum jannatun tajri min tahtiha al-anhar khalidina fiha abadan radiyallahu anhum wa radu an dhalika al-fawz dhalika al-fawz al-azim ọlọ́ọ̀bá àríkì ọlá sọ fún wa nínú alkùrán tó bá díjọ ọgbẹ̀dẹ̀ kìyàmà ọlọ́ọ̀bá àríkì ọlá ní hadha yawmu yanfa'u sadiqina sidquhum ọlọ́ọ̀bá alékiọlá ní òní ọjọ́ òní òun náà ni ọjọ́ tí àwọn tí wọ́n jẹ́ olódodo òun náà ni òdodo wọn ó ṣe àǹfààní fún wa ọjọ́ tó dodo wọn ó ṣe àǹfààní fún wa òdodo tí wọ́n ní láàrin àwọn àtọlọ́ọ̀bá alékiọlá òdodo tí wọ́n ní láàrin àwọn àtàwọn èèyàn tí wọ́n kì í parọ́ fún ni ó ṣàǹfààní fún wa ọ̀nà wo ni wọ́n á gbà ṣàǹfààní fún wa ọlọ́ọ̀bá alékiọlá ní lahum jannatun tajri min tahtiha al-anhar àlìjẹ́nà ọgbà àdẹ́rá àlìjẹ́nà ọgbà jẹ́ pé àwọn akérèmọ́dò yóò máa sàlábẹ́ rẹ̀ òun náà ni ó máa jẹ́ ti wọn tó bá dijọ́ òpìdà kìyàmà ọlọ́ọ̀bá àlejò ọláwá ní khalidina fiha abadan wọ́n sì máa bẹ́ẹ̀ lọ gbére ní wọn ní jáde bẹ̀rẹ̀ nígbà kan ọdí aláwọ̀ anúmọ̀rọ̀dù àní ọlọ́ọ̀bá àlejò ọlọ́wọ̀ yọ́nú sí wọn àwọn náà ó sì yọ́nú sí ọlọ́ọ̀bá àlejò eléyìí ní túmọ̀ ìpé àkẹ́yàn wà ní àwọn olódodo kẹ́yàn ó sódodo ọ́dà tí èyàn bá rí nira látara pé ó sódodo nígbà tí èyàn wà láyé ẹ̀ẹ́kẹ́ ó lọlẹ̀ mọ̀ pé tó bá jẹ́ ọ̀gbìdà kìyàmà ọlọ́run bá rí jọ láti pèsè dáadáa kalẹ̀ ó sì pèsè ìgbádùn kalẹ̀ fún gbogbo ẹ̀ tó wà nínú òdodo aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن الصدق من أخلاق الأنبياء والمرسلين وبذلك اتصف النبي صلى الله عليه وسلم وعرف بذلك طول حياته وقد حث ورغب في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة وذلك لما يتعلق بذلك من الأجر العظيم عند الله سبحانه وتعالى ولما عباد الله أن هناك أسباب يحمل الناس على عدم الصدق في كلامهم وفي معاملتهم مع الناس ومن ذلك تقديم رضا الناس على رضا الله سبحانه وتعالى وهو يعلم أنه إذا صدق في هذا الأمر قد لا يرضى عنه الناس وقد لا, يحبون وقد لا يحبونه ولذلك يكذب ويتجرأ على الله سبحانه وتعالى وكذلك من أسباب الوقوع في الكذب أو عدم آه، الصدق في الكلام وهو ضعف الإيمان بقدر الله سبحانه وتعالى وهذا يزعم أنه لو, لو صدق لما حصل على هذا الرزق من الله سبحانه وتعالى وقد أخبرنا النبي صلى الله عليه وسلم في حديثه أنه ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك ومن رسخ هذا في قلبه ويؤدي ذلك إلى الصدق في المقال لأنه لا يخاف من عدم الحصول على شيء آه، من متاع هذه الحياة الدنيوية يصدق في الكلام وإذا حصل له شيء آه، من آه، من الضرر من أجل الصدق فهو يعلم أن الله سبحانه وتعالى قد قدر عليه ذلك وكذلك من أسباب ذلك تقديم آه، إقامة تقديم عذاب الناس على عذاب الله سبحانه وتعالى وهو يعني يرضى بأن لا يعذبه الناس ويكذب آه، ويطمئن قلبه بأن يتعذب من قبل الله سبحانه وتعالى فالعياذ بالله من ذلك أرجوكم الله بارك ولا أترى النبي صلى الله عليه وسلم adọ́lá ọba àríkíọlá pọ́sàbà sàlékún orí àjẹ́ ìjẹta rẹ̀ fáwọn tàbí ànábì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam tí ó ń jíjọ mílíọ̀ kìyàmà adọ́lá máa ipe òdodo tá ń sọ̀rọ̀ fúnra nípa rẹ̀ yìí ìwà kan ni tó jẹ́ pé wà lápọ̀lé ìwà kan ni tó tóbi ìwà kan òun náà lànàbí sallallahu alaihi wasallam ti gbajúmọ̀ tí wájú kó tó tò jíṣẹ́ òun náà ló ti sábà bí táwọn ẹlòmíì fi gba ìpèpè lánàbí sallallahu alaihi wasallam pè wọ́n sí nítorí pé wọn ò bá lọ́wọ́ ẹ̀ àwọn tí wọn ò gba ìpèpè yìí gan àwọn náà tún fi rinlẹ̀ páwọn ò bá lọ́wọ́ ànàbí sallallahu alaihi wasallam yìí tó látara àjẹ́ eléyìí ẹ̀rí àwọn kankan bẹ tó jẹ́ pé òun náà ní máa ti sábàbí tẹ́yìn ebi lè sòdodo àti tẹ́yìn ebi lọ lè dé obi lè dúó ti òdodo tí máa mú yàn sédàkejì sáà pè lódodo tó jẹ́ pé òun náà ní ti ìyọ́nú àwọn èèyàn síwájú ìyọ́nú ọlọ́wọ́ bá àlejọ́lá eléyìí máa ṣe sábàbí tẹ́yìn òbí ní sòdodo ẹ̀yìn o mọ̀ ẹni ní yọ́nú ó sì mọ̀ pé tó bá parọ́ ọlọ́run bá lẹ́kẹ́ ọlọ́wọ̀ fẹ́ràn ọ̀rọ̀ kù ní fẹ́ràn òkúrọ́ ó wá ti ìyọ́nú ẹni yẹ síwájú látara bẹ́ẹ̀ ó parọ́ ẹ kó má bàá rí ọ̀nà ọlọ́run kó bàá rí ọ̀nà èèyàn nínú àwọn tí máa ń fà òun náà lè léyìn kọkàlùkó kí è sí ara rẹ̀ ẹni tó ń wá yọnú rẹ̀ tí yọnú rẹ̀ lè dá nǹkan tó fún ọ láyé ẹni tí kò pé wà dá nǹkan fún ọ tó bá ti jọ ọ̀gbẹ̀lẹ̀ àlìkìyàmà nínú tí inú máa ń fà tẹ́yẹ̀ fi sòdodo ti fi máa parọ́ òun náà ni tọ́ọ̀fù ìmáà òun náà ni kí ìgbàgbọ́ èèyàn kó lẹ nípa kádàrá tọ́lọ́wọ́ bá àlejò ọlá ti kọ fún kálùkù níbi àríkìkí nígbé tọ́lọ́wọ́ bá àlejò ọlá bá lẹ́yìn ó ní ẹ̀ẹ́n túláàsì èèyàn ó ní ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá bá sì irú ẹni bẹ́ẹ̀ yóò máa sòdodo kódà tó bá jẹ́ pé yóò rí ìnira kan tí ó bá pàdé ẹ̀ látara fóun sòdodo yóò sòdodo nítorí ó pẹ̀ ọ̀gbẹ́ ìtọ́lọ̀ọba àríkì ọlábá ṣe fóun òun náà ni ó ṣe ní òní ṣe òun náà ni òní ṣe wa

ìyọnú èèyàn sí tí ó fi rí ìbínú ọlọ́run ọba nínú àwọn ǹkan tí máa ń ṣe okùnfà rẹ̀ òun náà ni kí èyàn ó mú ìyà tí yóò gbé ìyà àwọn èèyàn kí èyàn ó tóbi lójú yàn ju ìyà ọlọ́wọ̀n bá lè jẹ́ ọlá lọ ẹ̀ẹ́dá ẹlòmí bá parọ́ kí ló fà tó fi parọ́ táwọn bá fi àjẹ́ ní orí ẹgbà tán mú lọ́wọ́ ta ló ṣe ìjọba olóhùn kọ́ lóhun ṣe òun nítorí pé bẹ̀rù ẹgbà ẹ̀ orí pé ẹgbà òun tóbi lójú ẹ̀ ju ìyà tọ́lọ́wọ́ bá lè jẹ́ fi jẹ àwọn òkúrọ́ tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ̀ àti ìyá mọ̀ lọ tàbá wá rí bá gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn gbogbo àwọn ìpìlẹ̀ yìí tí ń fa kéèyàn mọ́ lè sòdodo á rí pé gbogbo gbogbo ẹ̀ náà ó padà sí kíní ó padà sí bí àìṣe déédé níbi ẹ̀sìn ni bẹ́ẹ̀ bá ṣe déédé tó bá ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó bá lágbọ́ tó bá sì ní ìgbàgbọ́ tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá nígbàgbọ́ a tí ó máa jáde látara rẹ̀ tí ó máa jáde lẹ́nu rẹ̀ òun náà ni kó máa sòdodo òdodo yìí ẹ gbogbo ẹ̀ka tẹ́yàn bá dénú ìgbésí ayé gbogbo ẹ̀lẹ́ gbogbo bẹ́ẹ̀lẹ̀ lẹ́ẹ̀dì bá túláàsì fún ẹni fún ẹni tó jẹ́ olórí túláàsì ní kó máa sòdodo pẹ̀lú àwọn tí ń darí ẹni tó jẹ́ lérí abẹ́ni tó bẹ́ẹ̀ jẹ́ olórí kò gbọ́dọ̀ máa parọ́ fáwọn èèyàn ń ṣe nǹkan báyìí fún yín ń ṣe nǹkan báyìí fún yín nítorí kíni nítorí pé káwọn yóò bá ṣe ń tóun fẹ́ fún tó sì mọ̀ lọ́kàn ara láàrin ọ̀gá àtọmọṣẹ́ a láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ tòtún láti èèyàn bá bá ṣe nínú ìgbésí ayé irọ́ sísọ irọ́ pípa àmọ́ ìṣẹ̀lẹ̀ èyàn gbọ́dọ̀ wá sọ́ra kí èyàn mọ́ ìyá òkúrọ́ nítorí pé tán bá ti bá irọ́ lọ́wọ́ èyàn lẹ́ẹ̀kan èyàn ó di òkúrọ́ lọ́dọ̀ àwọn èèyàn

àríkẹ́ ọlọ́wí bá wí tó láti ní fáwọn àfá kan máa tọ́ àwọn èèyàn sọ́nà tó tọ́ tó àìtọ́ àwọn èèyàn sọ́nà tó tọ́ pẹ̀lú òdodo kò sí tí ó máa fa yóò máa fa arúkọ ìrúdè láwùjọ yóò máa fa àìnífọ̀kànbalẹ̀ tó látara àti eléyìí ẹjá gbìyànjú káwà nínú àwọn olódodo gẹ́gbọ́lọ̀ ọba àríkẹ́ láti pàwá láti nínú alukur'an ya ayyuhal ladina amanu taqullaha wa kunu ma'as salihin ọlọ́wọ́ bá àríkẹ́ láti ká páyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run yóò mú wa kunu ma'as salihin kásì jìnà sí kásì wà pẹ̀lú àwọn olódodo tí a bá ti wà pẹ̀lú olódodo eléyìí túmọ̀ pé èyàn ti èyàn sí pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ onírọ́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 اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم